fáwọn àlàyé àgbẹ̀bí àti àwọn sọ̀hábà àti ìlú àlàyé ìlú ìṣẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ìdí òkúta ní ọjọ́ ìgbéwé ìgbéyàwó lẹ́yìn àti ìlànà ọkọ̀ ọ̀gbẹ́rẹ́ òkúta sọ̀hábà wọ́n la arákùnrin àdúgbò wa ẹ̀sán tí ìlú ń gbà níbi ìjòkó sí àyè ìjọba náà ọmọ ìmọ̀ta bá kọ́ ọdún láti jòkó ẹ̀sọ́ tí ìlú bá fẹ́ ọlọ́pọ̀ ṣàṣìṣe àwọn òbí kálukú wọn àwọn òbí láyé wọn ọlọ́pọ̀ ṣàbàbà ṣàfihàn àwọn tí wọ́n ti kọjá sí ẹ̀yàmù àwọn òbí tí wọ́n méjì kọjá sí ẹ̀yàmù ọlọ́pọ̀ ṣàbàbà kẹwọn ṣàbàbà àwọn ikọ́ àwa tí wọ́n kọ́ ẹ̀kọ́ láti lè fi láti bẹ̀rẹ̀ pọ́jú lọ́dọ̀ wọn gbogbo pátá àwọn ṣàbàwà sọ̀rọ̀ ní ìṣòro àwọn tí wọ́n ti lọ nínú wọn àwọn ṣàbàwà kẹwọn àwọn tí wọ́n bẹ láyé ìpolówó ṣàbàwà sáré wọn àwọn ṣàbàwà àmọ́ ní ìwé tí wọ́n ṣe ọlọ́pàá ṣàbàwà ṣe àdékù dáadáa tó àmọ́ àtẹ̀síwájú lórí àlàyé ìpínlẹ̀ àṣàkà أبو الله سبحانه وتعالى بنبي وكرمه أجل وحبه ورسله ورسوله يسلم مثلا نبي له ọlọ́dà kọ́mọ́tò tó lè wọ́n jáde. ni, ìfẹ́ ní àfa àbúrò àti àti àfa àbálẹ́kọ̀ oníwíṣú ní bíi bẹ́ẹ̀ ọlọ́dà kọ́mọ́tò àsọ̀rọ̀ ìfẹ́ ní àbúdáwà sọ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ èyí náà tẹ́sí máa kọ́ wa ọlọ́dà kọ́mọ́tò kì í fèsì wa sọ́nà. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد كتاب الصلاة عمر بن الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وفي روايه بالنيه وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا يصيبها أو امرأة يتزوجها فمثله إلى أن مات رجلين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ وعن عبد الله بن عمرو بن العاص وأبي هريرة وعائشة رضي الله عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم ويل للاعقاب من النار وعن ابي هريره رضي الله عنه قال وعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا توفى احدكم فليجعل في نفسه ماء رجل مَا يوم رجل من يغتسل ومن استعدى وبشير وإذا استيقظ أحدكم من نومه فليغسل يديه قبل أن يدخلهما في الإناء ثلاثة فإن أحد فإن أحدكم لا يدري أين باعت الشر وفي لفظ مسلم فليستجب بمنقرين من الماء وفي لفظ من توجه فليستجب Ah, <clears throat> ẹ̀rí àwọn àhàdìkì tí a ká kálẹ̀ fún wa lábẹ́ ìtàbù tọ́hà yẹn pé abẹ́ iṣẹ́ àlàyé àyíkú àwọn ọ̀rọ̀dọ́ nípa ìmára <clears throat> ọ̀rọ̀ ìmára àdìkà alákọ̀ọ́kọ́ tó wà lórí rẹ̀ òun náà làbí ìtúsọ̀rọ̀ pa níyàn àti ké fúnra wọn ọlọ́mọṣẹ́ àbáwá rẹ̀ tó wọ́n ní ìṣòro pé a sì ti ṣe àti ìṣàlàyé díẹ̀ lórí àdéhùn náà ní wọ́n bá ọlọ́mọṣẹ́ àbáwá sí wọn. Ibi àdéhùn ẹlẹ́ẹ̀kejì ọ̀la wọn àmọ́ká tó lọ àwọn tíra tí a lò lè àwọn ẹgbẹ́ ọlọ́run kan àwọn ni wọ́n ìwé nígbà mo gbọ́ pé àlàyé kúndàtún àṣkáàbù ìtẹ́mọ̀ sí láyé wọ́n ti lè gbìyànjú ọlọ́ba àtọmọlẹ́sọ̀rọ̀ rẹ̀ tíra náà tí a mọ̀ lórí ìlú lọ́wọ́ ẹgbẹ́ pàtó ń sọ fúnra wa Islam ẹjẹ́ àmọ́ pẹ̀lú evidence tó wà rẹ̀ ó má jẹ́ pé àpá àti nípa sọ pé báwa náà ní láǹfààní pé ọ̀rọ̀ tí ẹ máa ń yàn àpò ẹ̀mọ́ tíra tí a ti kí ìlú tíra báyìí báyìí ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ náà ah, kódà wọ́n ọlọ́wọ́ bá náà wọ́n ní mẹ́ta ní àmáwọn méjì pàdé ara wọn lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ ní ìfẹ́ jíjà láàrin wọn ẹ̀kí ètò wọn ta ṣiṣẹ́ ládá ẹgbà mọ́ iye ní wọn ẹnìkan ní ti mi ní ra àtọ́lá ní ibi ní ra wa ẹmọ wọn lọ a máa ti ìyá sọ̀rọ̀ ṣe kẹ́ni kó ra ìyá sọ̀rọ̀ ṣe kẹ́ni kó sì ra عملة الأحكام بعد ما هو قليل الجلول أو القنوة على رياض الصالحين بابا نبيت حلق رياض الصالحين يولى وانا أما قاتل الدين إبا وجه واجبات ويقولوا بعدين ما تبني في كلام من المشي الجديد يتبقى إمام قراءة أو يتبقى سوره أين لكي وقع في من يتجنب أيوة يبقى يكون ẹlòmíì náà fẹ́ sẹ̀wọ̀n ìgbà ìgbà ògbó ògbó bẹ́ẹ̀ ọlọ́run aláàdá tó tó ní kálukú ọlọ́run ṣàwọn ọmọ ẹlẹ́sìn gbogbo ọlọ́run tó ṣùgbọ́n alẹ́ sìn ní ìwò kálukú gbàgbọ́. tọ́ apá wa àbúrò rẹ̀ ìwọ̀n tàbá tó yẹ wọ́n àkùtọ̀ ara ọ̀nàtẹ̀gbà wa àdífẹ́ ẹlẹ́kẹ̀jì ni mo kíra yìí أن قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ أفاوى أبو هريرة رضي الله تعالى عنه حديثي لما سمع أقول جاري أو حديث يقول بالله الحديث المتفق عليه ونادي حديث تشبه أنه إمام بخاري مسلم كل يوري Abu Hurairah radiyallahu anhu olúwàlà lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ pé la yaqbalu Allahu salata ahadikum ọlọ́run ọba ò ní gba ìwọ̀n ẹni kankan nínú yí o ṣàtà ìdá àṣàjára ìjọ tẹ́lú náà bá ti ṣe ìkankan tí wọ́n bá dùbà lájẹ́ ọlọ́run ò gbà lọ́wọ́ tó bá yọ ìbẹ́ ṣàtà ìyàtọ̀ wà tọ́ àtìgbà tó bá tó sàlùwàlá tó bá wá sàlùwàlá olóhùn ló ṣètì wá gbà wọ́n rẹ̀ àmọ́ láìsàn àlùwàlá ṣe ọlọ́run ọba ò ní gbà yìí rẹ̀ àdínkì ìnáwó bukari àti muslim náà ni wọ́n gbà fún ẹ̀wá ní pẹ̀lú bájìdì ìwáyìí akọ àwọn ẹ̀kọ́ púpọ̀ mẹ́rin alhamdulillah ikú àbáwọ̀ àgbà tí wọ́n kú tíra nílò alhafiz taqiyuddin abi muhammad abdulghani bin abdulwahid al-maqdisi alayhi rahmatullah al-jamma'i ọlọ́mọdé àbáwọ̀ ẹ̀wọ̀n hadithi ní ẹgbàá wákàtí wà sí ìgbàgbọ́ táwọn afúnni hadithi wọn pé ní ìdírọ́ọ̀jì tó wà lẹ́yìn kò sọ́rí àdéhùn tó tẹ̀lé yóò rí àmọ́ alhamdulillah fi àti ń gbébẹ̀ náà ọlọ́run jẹ́ kí wọ́n rí ìgbé lọ́dún fún kí ló mú wa sáré kọ́kọ́ sọ̀rọ̀ yìí náà ò ní pé ọ̀gọ̀rọ̀ bí táàmù ìyà sí nínú àwọn àdéhùn tá a fẹ́ sí yìí ò ní tó bá ní ṣe pẹ̀lú fẹ́tùrú ṣàdéhùn ìyẹn ni pé àgbọ́yé ti ń bẹ nínú àdéhùn dáàmú kọ́ àwọn nǹkan tí ó bá lọ láàrin àwọn àkóò ní lórí àwọn àdíkù náà bí àdíkù ẹlẹ́kẹta tí a padà sí òun náà ni àdíkù àṣẹ́gbò ẹgbẹ̀kọ́ àdíkù wáyé lórí àpáàbí ìrìnàlá èyí ò láti ìtìlọ́rọ̀ kọ́kọ́ wáyé wẹ́ àwọn àmọ̀lá àwọn apáàkì bàbá ìlú náà àwọn gbogbo àwọn tó bá jọmọ bá wọn àìmọ̀ ìyà síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìjókòó yìí àti dájú mọ́ ọ̀rọ̀ náà wípé ìjókòó fẹ́tùbù hadithi ni ìjókòó ká mú àgbọ́yé ẹ̀sìn àgbọ́yé ìdájọ́ jáde lára àwọn hadithi ṣàwọn ọ̀rọ̀ míì tó bá dàbí báwọn ọ̀rọ̀ tó dákàkọ hadithi kan àdìmọ́ yà bẹ́ aya fi tó mẹ́ bá kékeré tó bá pàtàkì ṣùgbọ́n túmọ̀ sí pé ìjókòó yìí ìjókòó tá rí sí òun náà ní mọ́tò ìṣòfẹ́ ìjókòó pa abẹ́ gbàgbọ́ Islam ní dédé àbílẹ́bù wá ti mọ́ ọlọ́mọdé àfọwọ́ alágbọ̀nrí ọ̀rọ̀ rẹ̀ dédé bílẹ́bù wá ti mọ́ tá wá wí yìí ní ó wájá àfọ pọ́ìntì ẹlẹ́kẹta jẹ́ kí ni pọ́ìntì náà ó náà ni pé àwọn ọ̀rọ̀ mí ò mọ bẹ táwọn tí ó níbẹ̀ tí ìyapa inú wa pọ̀ láàrin àwọn afọ àdéjúrí ó ṣeé ṣe ká mọ̀ wulẹ̀ fẹ́ ọ̀rọ̀ ìyapa inú mi lójú torí pé bá ti ń ṣe yìí àtúntà ni ìbọ̀sọ̀rọ̀ afẹ́fẹ́ gbogbo kálukú náà ní ní access àti máa àti máa gbọ́ wa ṣébi abá ti ń kó àwọn ìyapa iwájú kọ́rọ̀ máa dà lórí mi wọ́n fi àgbógbó láwa sílẹ̀ ìdí nu yóò máa pa pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àákàn máa pa sí èsì pé lóòótọ́ àwọn ẹ̀rù mi sọ nǹkan mi ò àmọ́ ìwádìí táwa bá ní ààbò ìmára fún Islam àti nǹkan lánà ẹ wá rí ìmára ọ̀nà méjìlá kan sí ìmára kan bẹ tó pé ìbá àádà wa ni àtàlẹ́ ìṣe wa ni òní pé ìwúmọ̀jẹ́ tí wọ́n mọ́ tónítóní tí ó máa wẹ̀ dáadáa bó jẹ́ bí wẹ̀ ó para kó sí dáadáa kó sí wẹ̀ ìmára yóò náà ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo èyí wò ló bẹ́ẹ̀ mi àbí ìjọ kata nẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam tá nẹ́bí ń fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ pa àgbéraga anábì níbi ìgbéraga bá ma bí ọmọ náà mú sárọ̀ láàrẹ nínú báyà èèyàn ìlú ẹni náà kò ní wà jẹ́nà àti kí náà kọ́kọ́ jó ìgbéraga nìkú lára rẹ̀ nù. tọ́ lọ́kùnrin kan bá bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì pé ilé ànábì lápò tàbá rẹ̀ bìkan nínú wa tó ṣe pé ó fẹ́ràn tó tó wò bá wa sọ aṣọ ló dáa ó dáa tọ́jú yóò dùn yóò dùn ún tó fẹ́ràn kí bóun ó bá wọ bàtà kí bàtà òun ó dáa kí bàtà òun ó dùn ún kó dùn wò gbogbo tó wọ́n bàtà sí ní ìmọ̀ra gbogbo ó dáa ìyá ànábì bò lélẹ̀ ìtú jẹ́ ànábì ní ìta sọ́kọ̀ ànábì ní sọ́ọ́ ní yẹn sọ fún inna Allaha jamilun yuhibbu al-jamal ọlọ́lọ́wọ́ bá wa tọ́ rí tọ́ ohun tá à ń sọ̀rọ̀ parẹ̀ bá àwọn kọ́ra wa lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọlọ́run ọba tó rẹ̀ wà ní ọlọ́run ọba tó ṣe kí nìyẹn náà ọba tó rẹ̀ wà ní yuhibbul jamal ó sì ní tẹ̀ bíútì ó fẹ́ràn kéèyàn mọ̀ ṣe kí ni kéèyàn mọ̀ ṣe ẹ̀kọ́ ó fẹ́ràn ẹwà tó ọba tó mú ẹ̀kẹ́gbá tó gbá lọ náà tó tó lùwà sí pé àwọn ẹrú yìí ìsìlámù fẹ́ yìí náà àmọ́ lórí nǹkan ní àdéhìkì táǹkì yìí irú ẹ̀kọ́ ní sọ ẹ̀rí mara tábí tìlú sọ mí náà ní tọ̀hárọ̀ tó lè bá o lè tọ̀hárọ̀ tó ní ṣe tàbí mọ́ ń ṣe ìjọsìn tọ̀hárọ̀ tàbí mọ́ ṣe kíni gan ìjọsìn o lè tàbí mọ́ ń ṣe lọ́wọ́ ó pàtàkì púpọ̀ nínú islam ó láti ní gbogbo àwọn àbá àti yẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ síra fíkì àkọ́kọ́ tí wọ́n mọ́ kọ́kọ́ mú wá ọ̀nà nìkiri jẹ̀mọ́ ọ̀nà nìkìtàbù tọ́ha ọ̀rọ̀ nípa ìmọ̀ra nínú òun lẹ́ni tó ń kọ́kọ́ sọ fún wa ṣàlàyé ṣàlàyé ṣàlàyé kọ́ tí wọ́n lọ bí inú ó dàbí pé jọ́nà wá yẹ pé a nínú àwọn afá àfihàn apá rẹ̀ afá àwòlá pé àlìmáàmà inú tíra àwòlá ni wọ́n ti yọ̀rọ̀ ní ọ̀sẹ̀ ṣe ìtàn ní ìrẹ́ àtọ̀ kìtàbù sọ̀rọ̀ a sì mú jù náà wá sí ọ̀rọ̀ ajá mọ̀ pé ìmọ̀mù wọn lè fi tó síbẹ̀ lè jù ẹ wá fà mọ́ sọ̀rọ̀ mọ́ra báyìí tó ní pé ipò ìmọ̀ra nínú Islam ipò ńlá nínú ipò ìmọ̀ra nínú Islam gbogbo ìjọsìn bí ìyẹn bá ń ṣe tí ò bá ti ṣe ìmọ̀ra ìmọ̀ra tọ́lọ́ dé àti ìmọ̀ra ni ó dá sọ̀rọ̀ rẹ̀ léèkì لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ ìkọlọ́wọ́ ọbọ̀ òní gba èrò ẹni kan tán gbà tó bá ti ní tó lè bàlù alájẹ́ lára àyàgbà tó bá tó ṣàlùwàlá ìmọ́ra pàtàkì tọ̀tẹ̀wárí ìmọ́ra àwọn apá àmọ́wá kò sí méjì mú ní àtọ̀hárọ̀tò ìṣẹ́síyá àti àtọ̀hárọ̀tò náírà àlùmáàmù ìmí káṣíkẹ́ ní àtọ̀hárọ̀ sí ìmáàrẹ̀ iná kádà kẹ́rí káṣíkẹ́ mara ọ̀nà méjì ìhùwà bá wa àwọn kan bẹ ẹ̀gbin ànàjáta làwọn ń pè wọ́n àyí máa pè wọ́n ní àlhádà èwo ni àwọn ànàjáta tó làwọn ẹ̀gbin tó ṣe pé àmọ̀ tó ju ara wa rí báyìí ẹ̀gbin rẹ̀ ìmára yìí náà ó pàtàkì ó àpèjúwe àwọn títẹ̀ jáde nímara bíi ìtọ̀ bíi èyí ìgbẹ́ àtàwọn tó jọ bẹ́ẹ̀ tó ní ìdájọ́ ìgbé nínú Islam bí màbíyò èyí ò ní Yorùbá mọ́pẹ́ ní àtọ̀ ìwé tí gbogbo orú àwọn ilé ìbá ń bẹ lára èèyàn olúwa rẹ̀ tí ń bá ń kírun kódà kó ṣàdù àlá kó tún lé náà èèyàn wá ló ṣàdù àlá aṣọ tí wọ́n wọ̀ bọ̀ amọ́sáláṣí ọmọ ti tọ̀ sí òun náà sì mọ̀ pé ọmọ tọ̀ sí tó bá fi wá aṣọ bẹ́ẹ̀ kírun kò lérò torí ààrẹ máa ń ṣèjọsìn pẹ̀lú kí ni jọmọ́ pẹ̀lú ẹ̀kọ́ àwọn nàìjíríà sábà ṣẹwárí kejì wá ní alhada olúwájáde mohadiku ó ní ẹgbẹ́ tó ṣe pé invisible ni ẹgbẹ́ ti ó ní bẹ́ẹ̀ ní ojú rí ẹni ẹgbẹ́ ní ń lára rẹ̀ nìkan ni ó mọ̀ pé ń lára rẹ̀ ṣẹlẹ́ bá ti dòkó yìí bẹ́ẹ̀ni tí jẹ́nà bàbá ń bẹ lára rẹ̀ bá wà láàrin wa sáàdámù àà nígbàmọ́ torí kò sí ń tẹ́ẹ̀mọ́ láì lẹ́bí sọ pé jẹ́nàbà rí ẹ̀ níbi jẹ́nàbà láàrin máa rí jẹ́nàbà láàrin ìdájọ́ ni jẹ́nàbà tí ó bá ara rẹ̀ ní ìdájọ́ bẹ́ẹ̀ kí sì ní jẹ́nàbà níjọ́ tí èèyàn bá ti rí ìgbà pẹ̀lú àmárì yíò alhadathul akbar táàbà mọ́ra ń bẹ̀rù yíò ìwẹ̀lá mọ́ ń wẹ̀ ìwẹ̀lá ti gbọ́dọ̀ tọ́ ìkejì wá ní hadath ìgbé pé al-asghar làwọn afá pè é èyí ò ní bí èèyàn tọ̀ tó tọ̀ tó sì san ìtọ́nu ó ti jẹ́ kó wà ní ìdájọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ṣe àgbé ọ̀tọ̀ ní kó tábà torí kí ní àmọ́ ń dapọ̀ ẹlòmíì ṣe bí téèyàn bá tọ̀ tó ti tábà ó ti dẹni tó mọ́ nínú ìṣẹ̀lẹ̀ àti ìmọ̀ gbogbo ẹni ó bá tọ̀ ìmọ̀ra méjì la nídìí lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ra àkọ́kọ́ kó tábà kó san ojú ibi tó ti tọ̀ àbójú ibi tó fi yàgbẹ́ nù ìmọ̀ra àkọ́kọ́ nù ìmọ̀ra kejì táwọn wá látọ̀dọ̀ rẹ̀ ó ní kó tó gbọdọ̀ wá ṣàlùwàlá so ó tún àti ẹjọ́ bá gbà pé òun fẹ́ sì mọ́ra lẹ́yìn ìtọ̀ bọ́ ọba tábà ọ̀tí ìjẹni ọmọ ọ̀tí ìjẹni ọ̀tí ìjẹni ọmọ ó lọ bá fi máa ń pààyàn lẹ́rin gbà bíi ẹbá rẹ́bí tí ó bá mọ fọmọdé ní ọgbọ́ ọwá ń gbé àlùkùránì ìní ìyẹn máa ń bẹ nínú ìmọ́tótó ní kó tó lè gbé àlùkùránì wọ́n tọ́ tọ́ tọ́ sí kí ni tọ́ tábà tọ̀ tó bá tọ̀ tó sáńbà náà kèbí kínú kèjẹ ni ó mọ́ náà ṣùgbọ́n afẹ́ múrò nígbà gbọ́dọ̀ mọ́ bẹ ní mímọ́ pátógbé alùpùpù a ti ráwọn onímọ̀ tó dúró lé lẹ́gbẹ̀ẹ́ pé ọwọ́ ò gbọ́dọ̀ pa alùpùpù náà àti kí ìwọ̀n bẹ pẹ̀lú kílò pẹ̀lú àgbà àmọ́rọ̀ pọ̀ lórí yóò àwọn àwọn afá tí wọ́n ní wọ́n dandan kọ́ ní iyò lánàá àlá àmúkàndá pọ̀ tẹ́bá tí láti gbogbo ọ̀rọ̀ ìṣàlàyé ni pé ọ̀rọ̀ ìmára ọ̀rọ̀ tó dágbára púpọ̀ ní agbọ̀rọ̀ máa tẹ̀lé ní ìmára. ọlọ́wọ́ bá sọ̀hánù wá tààlà wá tó fún wọn ní àdéhùn láti máa lẹ́nu wa fún mamma ọlọ́ni láyé ọba lọ́wọ́ sọ̀láta àhàdẹ́kù ìlà àhàdáta àtà ọlọ́wọ́ ọba ò tó ti kìtà bá àhàdáfà tó bá tọ̀ tó ti kìtà bá ọlọ́run ò ní kí ìgbà àwọn rẹ̀ náà hàtà yàtàwà tó túnmọ̀ sí pé mo tọ̀ mo tábà ọ ìgbẹ́ni mímọ́ lọ kọlíbá ìfóòrùn kọ́ tó lè kọlíbá ìfóòrùn ọgbọ́dọ̀ tó ṣe àlùwàlá mo yàgbẹ́ mo ti tábà ọ tó lè kọlíbá ìfóòrùn ó tó ṣe àlùwàlá ẹ mo yá tó mọ́ ọ̀tí ìkọlifáì fún ọ tó lè kọlifáì láti lè kí inú kọlifà tó bá tó ṣe fíkí wà kọ́kọ́ sákọ̀ọ́kọ́ mú lọ àdíkù fíkí wẹ́ lẹ́ẹ̀kejì táwọn afá amúgbàdì fún wa ní pé a mọ̀ rí bí àdíkù pé a jẹ́ pé àdùàlá ìgbà tí bí wọ́n ń dọ́ọ̀rọ̀ èèyàn ká tó sàdùàlá kírun ó ní ká lábá dẹ́gùn lẹ́mẹ̀ẹ́dá kọjá gbọ́dọ̀ yìí lọ́dọ̀ ká lábá ti abágbẹ́gbé abáni hadar ó tọ́ pé tá a bá ti ní hadar kò sí tó sọ fún wa pé dandan ní ká fi ṣe àlùwàlá nígbà tá ànábì ó sọ yìí ànábì ní láyé kùbánu sọ láyé kùbánu lọ́rùn sọ láta àhàbìkù ìdá àhàdáta hátà yàtọ̀wàtọ̀ ayẹ́kẹ́ tí ó bá ti dá ọ̀ràn ẹ̀gbin tó sì ti lálọ́ lórí jẹ́ pé kò sí láìpé alùpàdé ẹ̀yọ̀ kan èyẹ́ lè fi sí ìlú méjì ẹni ń sàlù àlápá tó fi ìwọ lórí ó ń sàlù aládà dáadáa kò wá só kò tọ̀ kò yàgbẹ́ àsìkò oró ìṣá àti wá tó bá mẹ́ alùpàdá rẹ̀ tó ti ṣe láti mọ́ gírìbù náà ó lè fi ṣe kírò jọmọ́ ó wọ ìṣá yìí torí táà náà fi fún wa ni pé ìdá àhàdáta tó bá dẹ́gbì àmọ́ wọn ò sì dẹ́gbì yìí tó yé báyìí jẹ̀wọ́n ó lọ sí ká tó lé lọ́lọ́wọ́ bò nígbà àwọn rẹ̀ ó ní ká ló bá dẹ́gbì tó bá lò àlájẹ́ bóyá à ń só à ń tọ̀ à ń yàgbẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá padà bá tó dé bẹ́ẹ̀ iṣẹ́ àwọn ọ̀tà ààlà ìjọba bá ti débi àwọn ìnáwó àtẹ̀wò lódò àwọn tí nígbà lò àlá ṣùgbọ́n ọkọ̀ fún wa ní àgbọ́yọ̀ rọ̀ ṣòro lé a lè fi kí irun

àbáwá ní ẹ̀láti àṣì tí ó gbábá lọ́sí àgbàlá gbogbo orúkọ ọ̀fẹ́ àgbàlá tó máa ti láti àṣì oná ní ìdí wọn gbé oná ní orí tẹ̀lé ṣá. so báyà fọ́dún ló bá yọ kí ní bẹ́yẹ̀ ṣá pọ́lọ́ wọn bá ti dé báwọn àwa tó kù sí yé gbogbo orúkọ ọ̀fẹ́ làwọn ti kí ni làwọn ṣàgbà. mo ti túmọ̀ ẹnu ọlọ́wọ́n bá mí náà ìwé ọ̀kan yóò bá kíláàsì bá nìkan ó lè tàbá lẹ́ẹ̀mẹ́rin gbèdé ń ṣèkọ́

kọ́lá àlọ́ aláwò bá àmọ́jà torí bá bá ti ń sàdù àlá lórí àdù àlá àníkí àdìsí tọ́lá wọ̀ sọ́mọ́ ní kí àdìsí tún lára bí àdì àmá ọ̀rọ̀ anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam súnà rẹ̀ ní pé wọ́n láti lẹ́yìn òbí sí gbogbo ẹkẹ́ kó mọ́ sí àdù àlá ó sì ti ṣe bẹ́ẹ̀ náà nígbà ní ìlú ìsàlá fún gbogbo náà gbogbo náà lórí látọ̀dọ̀ anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam eléyìí náà ó tún jẹ́ àkíyèsí ẹlẹ́ẹ̀kejì tí a pàṣẹ ìdìbò ẹgbẹ́ ajé wọ́n gbé bàbá látọ̀dọ̀ fáwọn àná dáhùn kọ̀ọ̀kan mi ẹ̀gbà wà ní pé alìkínu púpọ̀ ẹrú kínú pẹ̀lú àgbàlá ẹ̀yọ̀ kan. tọ́ ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta dákò kọjá tara àdúgbò ó ní pé ṣẹ́rí gbọ́dọ̀ dáadáa Muhammadu sọ̀rọ̀ àlùfọ́lá ó jẹ́ àmọ̀ sí ọlọ́run ò ní gbà ló dáadáa sọ irun lò lálàáfíà lọ tó bẹ́ẹ̀ ni mi bá kírun ní ìdájọ́ pé kí èyí kírun náà ni o bẹ́ẹ̀ni mi bá kírun ìdájọ́ pé kírun jọmọ́ kò tí ì kí náà ni mo bá dé àpótí ah, kírun àkọ́ ah, ọ̀tá a ah, alá àyọ̀ ọ̀rọ̀ ni mo bá lọ àlá sí mo ti kírun àkọ́ da lálọ́ àlá ọtí yàtọ̀ ó dàbí ìrìn bá kírun kò o lọ́sí kò kéde mu mo ti yàtọ̀ pé ó lọ rèé fún kírun pé ó lọ rèé fún àlọ́ àlá sí torí pé májẹ̀mú ńlá òun ká gbàgbé nínú ìmọ̀ra nígbà tábà fẹ́ kí ìlòkùn ọlọ́run bákan náà áyà tó sọ̀rọ̀ àlọ́ alánú alukur'an nínú suratul Maida pẹ̀lú hadithi yìí a rí àwọn míì tí wọ́n lè bú pé ara ń tàn sọ́nà o ọ̀tọ̀ ní tálùkùrá ní wíwú kí ni bẹ́ẹ̀ bí áyà olùwàní ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati faghsilu ọlọ́run ọba pàṣẹ àlùwàlá àdọ́ngbà olóògbèjì ìdàkúntún ìlọsọ̀rà tẹ́bá ti dìde láti lọ lè kéwù awádìí láwọn tí ó ní definitely àdíìsì eléjì wá takó ayàrù ayàrù ti níta bá ti bẹ́ lọ kínú ní káṣí àlùwàlá àdíìsì eléjì ní ìgbà tọ́lọ́run tó nígbà mú onígbà tí àlùwàlá bá ṣe kínú tí bá tó bàjẹ́ wọ́n takóra wọn àtàyànù àti hadith annabuwa Muhammad sallallahu alaihi wasallam ìdí ni pé a ní àyà ẹni pé tàbá ti fẹ́ dìde tàbá ti fẹ́ lọ rí kírun ká lọ rí sàlù àlá bẹ́ẹ̀ ni àmọ́ àdìsí yẹn jẹ́ àmọ̀ pé nígbà tálù àlá kan ò báyìí tí ìbàjẹ́ tí ó sì ti ń tó ba àlùwàlá náà jẹ́ ó sì ṣe é fi ṣèjọsìn ẹnu tá kọ bí àdìsí ni kìí ṣe pé tá kọ ní bá ẹni ẹmọ́ ọmọ ọlọ́ọ̀dẹ́ sàlù àlá gbogbo òun tàbí wà ló takọ àyà àdìsí nìkan ń sàlàyé àyà mi pẹ́tọ̀ áyà yìí ní ìdá kún tó nílà sọ́lá tẹ́ bá gbé mọ́lọ kí o àmọ́ ìdá àhàdásà ni yóò jẹ́ pé yóò bá ti dẹ́gbẹ́ tí ó ti tó bá lù àlá jẹ́ alù àlá tó ti ṣe náà ó sì wọlé kábi kí ìrùn mi àmùmí áyà ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé àwọn jẹ́ pé ojú àti àdéhùn yìí kò sí àtakò lára àwọn méjèèjì bí òjá sí pé àwọn méjèèjì kan ju ara hadith ìtàn sọ. وعن عبد الله بن محمد العمري وابي هريره وعائشه رضي الله عنهم قالوا قال رسول الله صلى الله عليه وسلم ويل للاعقاب من النار ويل للاعقاب من النار ọ̀rọ̀ àlù alálàsọ bá ti sọ yìí hadith àfáwà gbogbo yọ àfáwà tó láì nà ámú ibn al-aas ọ̀nà àgbáwà àbíyálàwà àìṣà bí tàbí bá tẹ̀sí dé rọ̀bí aláwọ̀ tààrà àmìhà wà ní sàhábà tẹ̀síwáyìn àṣẹ̀dẹ̀ ọ̀tẹ̀bí tó ṣẹ̀dẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló dé gbogbo inú àwọn ìgbà wá ní ìtàkà yìí ó làkéjì tàbí lẹ́ẹ̀kan nínú tí àbúrò rírọ́ ó lè ìdìrọ́jù tààrà rí bẹ́ẹ̀ tí gbólóhùn tán kọ́kọ́ wá wọ́n tó wá sọ̀rọ̀ من النار so ìdúrọ́jọ àbúrò ríra ó pàtàkì káfíkù ìyẹn nígbà àbúrò ríra náà kọ́kọ́ sọ̀rọ̀ tí wọ́n tọ́tọ́ wá mú àdéhì wa a ní asìlẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀jẹ̀ bá sàlùwàlá ọ̀rọ̀ àlùwàlá lásán ló di pàtàkì lórí ìwò pé ẹ sí àlùwàlá yín dáadáa o asìlẹ̀ gbogbo ẹ jẹ́ ká lù àlá yín ó tẹ́ẹ̀bà fọwọ́ ẹ̀fọ́ ọwọ́ yín ó yẹjú fọ́ bàbá fẹ́ fọwọ́ bí àlùwàlá tẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ kan wà báyìí

tọ̀ a ti fẹ́ kọ́ ẹsẹ̀ wa gbogbo ẹ̀yìn jìrìgísẹ̀ wa lágbọ́dọ̀ sọ lágbọ́dọ̀ wò lásìkò àdọ́gbà Muhammadu aláàtúnlá ọkùnrin kan ti sàlù alábẹ́ tí n tó dàbí ẹmà àwọn wọn mẹ́ra mẹ́ta owó àwọn ọmọ ẹ̀wọ̀n ní àbí ọ̀dọ̀lówó owó àbí owó tó dàbí ẹni báyìí mọ́ wọ́n sì ló fi wà ní nàìjíríà ò sí ibi ká bọ́ọ̀lù lọ́wọ́ àkùkọ sí ìbò àwọn ọ̀sà ẹni wá bí alákùnlé ha ṣẹ́rí méje tó wá dàbí kọ́ìnì yẹn tí ó dàbí 50 kọ́bọ̀ ọjọ́ náà àti ká níbi 1 náírà ọjọ́ náà ó wá jẹ́ déédé irú ẹ̀ wá wà bí ẹsẹ̀ ọkùnrin èyí tí ó lò sí anábì tó pa àwọn ọmọ àlọ́ àti àwọn ẹ má máa jẹ́ ká máa kánjú ṣe tí yóò máa wá jẹ́ páwọn ibì kó máa bẹ́ẹ̀ bí ẹsẹ̀ wá tó mi ò ní dé làbúrò rí wájú nípa ìwà lórí sọ̀rọ̀ yìí pé a sì Muhammad sallallahu alaihi wasallam pé wailun lil a'qabi pé a àgbákò fún gbogbo àwọn jìrìgísẹ̀ kan tó mi àlù aláwò mọ́ débẹ̀ nínú náà tó tọ̀ sí àwọn jìrìgítẹ̀ yìí tí èèyàn bá ń sàdọ̀ àlátómi ò débẹ̀ àbáwọn mọ́ka wa tómi ò bá lè dé kí èèyàn tó lè lẹ́tọ̀ọ́ sáàlì jẹ́nà inú kọ̀kọ́ jó àrí ìrìnà torí pé bóò lọ fi sàdọ̀ àlábọ̀ tọ́ọ̀tún ṣe pàtìyàn ṣe ọlọ́pọ̀ fún gbogbo alẹ́ ní àgbóyọ̀ ọlọ́pàá ẹ̀rọ àkọ́kọ́ bá ti ń ṣe àlọ́ àlá ẹ jẹ́ ká máa sọ gbogbo àwọn agbègbè wọ̀nyí mọ́sàlù àlá dáńdáwì mọ́sàlù ṣe

ó yàtọ̀ sí pé a tún wá fẹ́ fọwọ́ ẹlẹ́lẹ́kejì lẹ́yìn tàbá kọ inú àti mútó ṣe sáré fọwọ́ ẹlẹ́lẹ́kejì ní jíjù tó ń bẹ tọ́pọ̀lọpọ̀ wa mọ́ sí ẹlòmí àti bí ọba ìlú ti gbé bá ti gbúgbà àti bí ọmọ ọba gbogbo

abábí ń ṣàlọ́ láwọn àwọn agbélọ síbi ìfúnpá wọn àlù alágbàbá ló ń ti láti di ọmọ ọwọ́ nìkan níbi ìfúnpá àlù aláwọ̀ pé olóṣìṣì lọ́pọ̀lọpọ̀ lára yìí àmọ́ kò sí káàkiri àmọ̀bára wa sọ́nà rẹ̀ ṣe ìwọ náà tí wọ́n bá gbọ́tọ̀ tó lẹ́nu bíi ìdíje bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ pẹ̀lú náà sí àkíyèsí ibi lára ti ń tẹ́ra wa sákíyèsí inṣàlá àá ẹ̀ra di kéèkì èyí tí ò bá ṣẹ̀lẹ̀ àwòrán so ẹ̀dá kan àlùwàlá wa tá a bá fẹ́ mọ̀ sí gbogbo àwọn àbámọ̀ ṣàlùwàlá má mọ̀ kán ju ṣe àlùwàlá o fi ara balẹ̀ ṣàlùwàlá rẹ gbogbo ibi tán ní kó mi ó dé yomi ó dé bẹ́ẹ̀ tẹ́lò ní ìbáwẹ́ fún mi pa ìtí báyìí tó ní o ṣeré dábà fún mi pa ìtí ọmọ ká ilé a fi sínú àárín ìtí èyí tá ń pè ní àtàǹpapọ̀ a fi sí bí ìdẹ̀tí àbí ìdẹ̀tí gbọ́nà pé awọ etí yẹn níbi ẹ̀yìn eléyìí òun wọ bí ní etí láì ẹmọ pa ti bomi wẹ́ẹ̀tì ọwọ́ awọ akọwé ilé ìrọbí àmú àtàǹpàkò àmú lọ bí ìdẹ̀tí àwọ àti mú ìdẹ̀tí wọ́n wà yìlọ́wájú ayé bí ìdẹ̀ ìgbà ayìlọ́wájú ayìtara sẹ́yìn kẹ́rí bá tí yí àtàǹpàkò lọ́wájú bá yìtara sẹ́yìn ọmọ pàtó wà láàrin náà àmọ́ àpò náà àmọ́ yíò náà láàrin gbogbo gẹ̀ gbogbo ní etí wa báyìí gbogbo ẹ̀ báyìí láti mọ́ rẹ̀ o tí ó ní kúbi kan tó ní oníṣẹ́ kíní tó ní òní bí bẹ́ẹ̀ gbogbo àwọn èyí tó ní ọba lọ́dé yóò dìkú báyìí wa ọlọ́dàkùn mọ́dà àwọn alùwáláyà ṣọ́dọ̀ ní àwọn afẹ́fẹ́ omi jẹ́ sí yóò kọ̀ láti báyìí kẹrẹ́ta yóò kọ̀ ìráyìí láti rọ̀ àpáǹkó aláìbẹ́ẹ̀kọ́ asìbí bolúwúrú ẹ̀ṣàlù alákòdúró dínú gbogbo tó yẹ kó dé gbogbo tó wáyẹ kó mi ó kàn ẹ̀jẹ́ kó mi ó kàn rẹ̀ abẹ́kọ́ mi ń pá orí wa kìí ṣe pé ẹlòmí ìwà yóò àmú káwùdà yóò àmú ìṣọ́wà wà jùlálẹ̀ yóò kàn mú àárín kalẹ̀ méjèèjì yóò bá fi orí rẹ̀ yóò kàn sílọ wájú yóò kàn sílọ báyìí yóò tó wá fi kíni yóò tó lápàdà rẹ̀ bá ń kọ́ kó ẹlòmí ẹwọ́ ẹ̀yọ̀ kan ní tó bá ní báyìí ẹ̀yìn lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọwọ́ wọ́n bá ti fẹ́ kọ oníwà á padà délé nǹkan àlọ́ àlọ́ òfin àbòmí sọ́wọ́ dáadáalẹ̀ ọwọ́ ẹ̀ kọ́kàn wẹ́ẹ̀tì lómi tó bá ti wẹ́ẹ̀ kọ́ méjèèjì náà ṣe ká gbé lórí wa láti fi ti bẹ̀rẹ̀ ká wá fà á lọ sẹ́yìn lọ síbi ìpàkọ́ ó dé sálẹ̀ báyìí tó bá dé sálẹ̀ báyìí tán a ti dójú ọ̀nà yọ̀nù ó tún wá dá púpọ̀ ká tún wá dá ọwọ́ ní padà wá sí ìwájú wa méjèèjì báyìí ká fòmí pa orí wa ẹni bí lè ní àwọn aráhùn náà tọ́ní tóbi bá dùn láti náà mú pé àwọn apá kan orí òun ni wọ́n sọ ẹ̀tọ́ bá ní apá kan orí ìjọba láwọn ní ìṣọ́nà ọ̀pọ̀ ha kì í ṣe bí àárín orí báyìí nìkan àárín orí báyìí nìkan kò bá kí lọ jọ̀wọ́ kò bá súnà nípa àmàlà sọ́dọ̀lá àpá mìírànlá ẹ adábí láwọn jìdìjítẹ̀ kan wọ́n ti àgbákò nínú náà níjọ́ gbígbà sí yàmà jìdìjítẹ̀ wọ́n ti ṣàlù àlátàn mọ́kọ́ dáadáa kí wá sórí jìdìjítẹ̀ nìkan ló wá gbogbo àyíkó ayé kápọ̀ nínú àlù àlátà àbábọ̀ fọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló lè fi ọ̀rọ̀ fún yẹn abẹ́lúwa wà pé wọ́n ti fi ọ̀rọ̀ fún yẹn àlékún agbóyé mímọ̀ ọlọ́mọta àtẹ́fẹ́ wa àlékún dúró ìgbésẹ̀ tí ọlọ́mọta àtẹ́fẹ́ wa so àádùn ó bá ní èdè ìdáyíṣà fún náà àwọn wá tẹ̀síwájú ní ṣàkùnmá nínú àdídẹ̀lẹ́tẹ̀lẹ́ lábẹ́ ìgbà ọ̀sán وصلت على سيدنا محمد عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك يا ريتني بي وعلى تفضل ayò wọ́n ní òjò rọ̀ ní fàjírì àbá àlàńlá kékeré kan gbogbo wọ́n ní òjò rọ̀ ní fàjírì òjò ń sì pọ̀ ìdí àwọn lè ṣe jámọ́rù fàjírì lè papọ̀ mọ́ ìrún dùrù bí ẹ̀rọ ti wá sí òun fàjírì kó mọ́ wulẹ̀ bọ́ta mọ́ ní àsìkò òun dùrù ọlọ́pọ̀ fún alágbọ̀n yọ̀rọ̀ ìbéèrè olè mọ́ sí ìyẹn lórí pé a jámọ́rù inú jẹ́bẹ̀ẹ́ ẹ̀yẹn fájúlà àti ìlú òjòrò sí lẹ́wẹ̀ ẹni wọ̀n bá ṣókí ni pé inú àwọn ọ̀rọ̀ tó wá lẹ́wẹ̀ islam tí ó ní fanfà láàrin àwọn àfá àmọ́ ìtún lékè ní pígbà láàyè rẹwà ó ní pé tí ó jù bá rọ̀ tí ó jù náà sì pọ̀ islam ò fẹ́ ìnira fún wa islam wa bẹ́ ká pè mú níbi irun pípé wa ká fi òun bá tuntun bẹ́ẹ̀ tó gbé òun sí rọ̀ bẹ́ẹ̀ ká kéde fi sọ́dún rí kálukú ẹ̀mọ̀ kí òun ní ọ̀kan lọ. ẹ̀kejì ìsìláàmù wá ti ẹ̀bẹ̀ fáwọn sábà tó wá rọ́jú wá mọ́sálásí ọ̀hún náà lẹ́yìn tẹ́ bá wá rọ́jú wá tẹ padà wá kíjọ náà náà fẹ́ gbó lè ìgbà láàyè pé kẹ pa ìran méjì papọ̀ àwa fún un àmọ́ ń méjì wo méjì wo àgbọ̀yé irun zuhuri àti irun asọ̀ ṣùgbọ́n lásìkò irun zuhuri lòdúrọ̀ tẹ bá pẹ̀rùn ẹ bá kí lórí tó tó dò méjì pọ̀ ẹ kí ásùn náà papọ̀ ṣàkóso tàbí kẹtẹ mẹ́wùlẹ̀ tí ìlọ sí ìgbà náà ẹ wá dúró tásùn yóò fi tó ọjọ́ ní kí wá dá o kò tí ì dá o wá kí lórí àti àṣù papọ̀ ìyíò náà ní jamu'u taqdim kálásìkò orun áfírì lẹ́dì ilé rẹ̀ dé èyí wọn lọ́dọ̀ àwọn fọ̀kọ̀ ha tí wọ́n pàwọ̀ ọlọ́mọ kí èyí wọn láńpẹ́ ní jámùú àtàkì jámùú pa jílé ìrìn méjèèjì ló wà pọ̀ ìbéèrè tí àfà àdámláwí kéré béèrè ó ní pé ṣe tó wá jẹ pásìkò orun súbúṣì lójó ní wárọ̀ tàwáwù pa fàjìlì fàjìlì gbàgbọ́ ìrun àyè máa so mọ́ afri sorry àyè máa so mọ́ ìṣà àti lálẹ́ àná àti lè so ìṣà ìmọ̀hùn náà àti lè so mọ́ nùdúrì tí mọ́ àti lè so dúrì mọ́ òun náà àwọn ọ̀rọ̀ títẹ̀ ní àsomọ́ra àwọn bá lè mọ́ jẹ̀pọ̀ táwọn circumstances kan bá dé ó ní ìrúdúrí nínú Islam

olúwa ni ákìní sọ́láàtà nìdòlú fi ṣámsù ìlà bọ́dákìlẹ̀ ákìní sọ́láàtà nìdòlú fi ṣámsù dùlú fi ṣámsù lórí ló bá lọ àmọ́ ákìní kékínú owó ọ̀nà ẹ̀ ìlà bọ́dákìlẹ̀ bọ́dákìlẹ̀ àsìkò orun bí ìṣáì ló bá lọ àmọ́ mọ́gbìrì náà kékínú owó ọ̀nà ẹ̀ olúwa ni wà kùránù fàjẹ̀ àtàlùkùránì jẹ́ bá àwọn ọ̀run mẹ́ta tààlì kejì náà abájú wá pín sí mẹ́ta ọ̀ lórí àti àṣírí wọ́n bára wọn lọ ẹ̀rẹ̀dẹ̀ wọ́n pọ̀ tí ilẹ̀ sẹ́sì ti bá dé ìmọ̀ jámà àtàkìrí àwùjámà tààkì mọ́kìrì àti ìṣà ẹ̀rẹ̀dẹ̀ wọ́n pọ̀ ìmọ̀ jámà àtàkìrí ok ok. o ti kí sẹ́yìn. ìbéèrè tó dáa ní ìbéèrè ní táwọn ọ̀rọ̀ àyíká béèrè wọ́n ní àlàyé àgbà lára sí kẹ́dọ́ báyìí tó gbà tó mọ́ sábà látẹ́lẹ̀ tí ó bá fún rẹ̀ àti bí ọmọ ọwọ́ débi ìmúpa nínú òkú láti nílẹ̀ pọ̀ lórí ẹgbẹ́ rí àbí àárín orí rẹ̀ fún ara fi ìka báyìí tó kọ̀ fi ṣe báyìí àdókò ara mú kàrá ìkọ̀ ara kí bọ́bí àárín tí ẹ̀ ló wá gbọ́ báyìí nìkì àwọn ọ̀nà tó ti wá kíbò ní kó ti ṣe kò tí ló ti ṣe aládáadáa tí ń bẹ nínú ìsìláàmù olúwájú sọ fún aláàlù kọ̀rán ìkẹ̀rọ̀ bánà láàtò àkíbìnà ìnàtìnà àwọn àpàd wa mọ́ fi ṣàwọn àrùn tàbá ti kí sẹ́yìn èyí ti lọ inú èmí oníkínú ọ̀là nínú rí bẹ́ẹ̀ náà kí mi bá ti wá rí bẹ́ẹ̀ ìgbà nǹkan ni ó tó di kéèsì fún yẹn níwájú ìwájú ọ̀nà ọlọ́dà fún wọn fí àti ìwájú wá wọn fà ìmọ̀ fún wájú Thank you. ọlẹ́ni tí àgbàlá rẹ̀ mọ́ já mọ́ já mọ́ já ní kòkó ojú kìí tẹ́ máa lórí kan mọ́ nígbà àgbàlá rẹ̀ léṣe kó mọ́ já ní kíní kó ṣe ojú tí ó ṣe yóò mọ́ sàlọ́ aláàrẹ̀ ẹ̀ẹ́sì mọ́ pọ́ǹpù ìwé ìmú kó lè mọ́ sàlọ́ alá àmọ́mọ́ gbé bèèrè ìtàlẹ̀ kó páyẹ̀ lẹ́nu báyìí pẹ̀lú pé àbọ́yẹ̀gọ́ ti ń bẹ́ ń kàlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé a ṣí àwọn aṣínímọ̀ gbọ́yé torí àríkí ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ wà ní mímọ̀ àmáwọn èèyàn sì gbọ́yé kí lọ́rọ̀ náà ó ní pé a máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ ilẹ̀ ìgbà wà ìpé ìtọ̀ tó bá ti sàlọ́lá lẹ́ẹ̀kiri lọ́lọ́ tó bá láti ọtí kí olú ọtún wá yasú ọtún wá sàlọ́lá ní ẹ̀kejì lọ́lọ́ tó bá láti ó ní mélòó ọtún wá lọ sí sàlọ́lá ní ẹ̀kẹta àlọ́lá ẹ̀ tún wá já ó ọlẹ́yìn ẹlẹ́kẹta tó bá ilé ya tó mi mọ́ da ìṣòro máa tẹ́ kíni máa kírùn lọ ọ̀rọ̀ yìí mistake ni ìsí mímọ̀ ìgbọ́yé lọ kí ló fà ìgbàkan bẹ nínú àgbọ́yé Islam ní sọ́tún Islam àwọn afá mọ́ ń pè ní sálà kíra kókọ rẹ̀ sálà iná pè ní sálà sùn yìí ààrùn ni àrùn yẹn èyí tó máa àfẹ́tì nínú àbọ́dí system wa òun ni ìkẹtàn nínú oríkèé wa táwọn sáyẹ́ǹsì máa ń pè ní bládà bládà yóò náà gbà pé òun ló ń kọ́ntró ìtọ̀ ìgbẹ́ àtàwọn nǹkan bí ẹ̀gbin tó sàkọ́ jáde ní ara wa so ìgbà míì ó lè jẹ́bẹ̀ yẹn ni àfọ́tì máa ti bí sálàtì ìgbà mí àìsàn lè dé lọ́nà míì náà tó máa ń bí sálà sálà sí wá ni pé ìtọ̀ yẹn ò ní gba kọ̀ǹtró mọ́ ìgbẹ́ yẹn ò ní gba kọ̀ǹtró mọ́ iṣó yẹn ò ní gba kọ̀ǹtró mọ́ so pé ìṣòrí iṣó nìkan nìkan yẹn wà

tẹ́ẹ̀kọ́ tí ìgbà tí ń bá dẹ́kọ̀ káàmà tó tọ́gbọ̀n wọn ká ń bí lè káàyí rí bí gbó tí ń tàbí débi tí àdìẹ́tọ̀ nǹkan kan ló sì lálàáfíà ní ò sí ìdàjẹ́ lára wa nǹkan yẹn òun ló ń dá ló ń gbé sígbìnà lọ bá ọpọlọ a fi fi lì pé ní pé ìjọ ti ń gbọ̀ wá ìjọ tí nǹkan yẹn bá ti ní a ní fíìlì ìtọ̀ yẹn mọ́ ìtọ̀ ó kàn máa jáde lára wa ni ìjẹ́ tí ìfẹ́ bá ti níbọ̀ táà ní bíìlì ìgbẹ́ntẹ́gbẹ́ mọ́ ìgbẹ́ òkàmọ́ ṣe kí ni yóò kàmọ́ jáde lára wa ní ó ti di sálásù tó bá ti wá bí ìbáyẹn awábẹ́ kírùn ṣẹ̀rí àwú rẹ̀ wá gbé gbẹ́mẹ̀ta ẹni tó bá ti jálá ìsàn sálà tó bá gbé ti sàlù alálẹ̀ kan ó ti sàlù alánà nù ìtọ̀ ò bá máa wá jáde ìgbẹ́ ò tí ò fi ní mọ́ fi jọ sí mọ́ṣáláṣí tó bá jẹ́ pé pampers ni yóò wọ̀ ó lọ ìwọ pampers pampers àgbàlagbà jù yóò wọ̀ èsì mọ̀bí kírù tó bá jẹ́ pé kí ní kí ní tọ́mọ ń tì wọ̀n lára tẹ́ẹ̀ fi wọ́n ń tọ̀ sí ìrọ́ bàbá rẹ̀ ẹ̀ka tíkà tí wọ́n ń tì lórúkọ lọ́wọ́ rẹ̀ kẹ́ pé táwọn èèyàn bá dàgbà táìsàn bá mú ọtọ́ ṣẹ́rí kíní páìpù tí wọ́n kìbọ ojú ilé tọ̀ wọn kíní kọntró tánà ló ń kọntró tọ̀ kò ní lè tí kò ní gba kọntró mọ̀ títọ̀ bá kàtí ń bọ̀bá ìtọ̀ ó jáde ní a mọ̀ agbárí páìpù yẹn wọ́n ti wá kírètì kíní kan tí ó dàbí láìlọ́ pé ọ̀tà báyìí àmọ́ mọ́ ń tíìkì inú bẹ̀rẹ̀ ìtọ̀ yóò mọ̀ lọ sí kíní yóò mọ̀ sọ́ọ̀sì kẹ́ni yóò níwọ̀n àti tọ̀ ń bọ̀ ìtọ̀ ó kàtí dé mẹ́rin tó bá kàtí dé kíní yẹn ti kún tó bá fi tú yóò fi da ìtọ́ nílò tó bá ti dé padà ìtọ̀ mí òmọ́ síkí ìgbòsìsì so ibi ẹni tó bá nínú nǹkan báyìí lára yóò gbé nǹkan ní ó lè gbé sápò bẹ́ẹ̀ náà ẹni tó bá gbé sí básìkò òun bá tó yóò máa wá mọ́sálásí wá kírun jẹ̀mọ́ kí àìsàn rí bá ti ní gbómọ́ rìn yóò wá mọ́sálásí wá kírun yóò tó sáfún pẹ̀lú wa lórí ìlú tó wà tó bá ti sàlù àlá ìtọ̀ ò bá máa bọ́ sínú kíní àpò tá a sọ ọmọ kírun rẹ̀ náà mọ̀tàdì wáwò pé ẹgbẹ́ ló ti wá gbé sára àwọn afáàdì ìlànà ló kọ ti ẹ̀gbẹ́ ó ti di ẹgbẹ́ tí ó lè ìyẹ̀kú lára ẹ̀ ló ti padà bímọ lọ́wọ́ ṣùgbọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kẹrọ ọlọ́kọ́ jẹ́ kó yé wa so èèyàn ya sólẹ̀ márùn lẹ́ẹ̀mẹ́fà tí ó bá ti di wá ìtàn tá a sọ ìyọ́rọ̀ wọ́n tí tó ti wá tí ẹ mọ́wùlẹ̀ sí àgbàrá èyí wò lẹ́nu kọ́nà kò fún aláàbò sọ́lì bàbá wọn sọ́lì ààrẹ àfẹ́kọ́ last question from me ìgbà ìgbà ọ̀nà ìgbà ẹni tí só bá ń gbọ̀n ìjẹ́ só lè pa ìṣó mọ́ra nítorí kó wà ní orí àìtáwọn onímọ̀ sọ lórí ilé ìní pé in tó dá fúrú ẹni bẹ́ẹ̀ torí àwọn afá àmọ́ ń ṣe kíníkà àwọn afá wà ní Islam ẹ̀rú mọ́ ń bà wọ́n láti gbé ìdájọ́ tí wọ́n bá ní evidence ní Al-Qur'an àbí lọ́rọ̀ náà láti fi kalẹ̀ ààrí evidence tó sọ̀rọ̀ àmọ́ wọn mú mọ́ra wá

túnbà lọ́gbà mú padà jáde o tàbí tọ́mọ̀ pé wọ́n mọ́ ti pamọ́ra mọ́ tara rẹ o mọ́ fi irun rẹ ṣòfò ló bí ẹ́ sí ìwọ́ rò pọ̀ pasúmọ́ àbíṣò wà jáde o tó lè wá dá wà láàrẹ jẹ lọ́rùn ya sótọ̀ ya èyí ò dín ládà rẹ kù lọ́rẹ̀ tún àlùwàlá sí ọlọ́run fún wa ní àgbẹ̀yọ̀ wọn máa ta ara sọ́yìn náà wá sí ṣẹ́yìn náà وسلم وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم